àfa àwọn apẹ àfa àfa ń pòun ògbówó ní wọn sọ fẹ́ẹ́ nìkan tí ń ṣe wá sí nínú àwọn asọ̀rọ̀ mọ́ gbèsè rédíò àbí kí wọ́n máa ṣe wá sí bẹ́ẹ̀ mo ní ẹ wá ẹ sọ̀rọ̀ dáadáa ká gbọ́ àwa ń gbowó ní tiwa ntí ó jẹ́ agbowó ni pé látẹ́sítẹ̀ ruwaya ti sámánà ń kọ̀lí ńlá eré ti yín dàrú nù ẹ̀gbá yẹ ọlọ́run yé nu ìbọ̀dọ̀ lówì àbí Musa bàbá mi lówì ni ẹ má ta mi lọ́pọ̀ ọ̀fẹ́ ká mi ọ̀fẹ́ tà mí mo bímọ mo mérí jó mo mẹsẹ̀ jó mo mọ eyín òkú wá kéwì ni mo ké ní tí mo inherit lọ́dọ̀ àfa mi ní bẹ láyé ń ṣe wá àti ń ṣe gbogbo ẹ̀ ní tí mo rí lọ́dọ̀ ẹ̀ nù ni nítorí ti bẹ lọ́dọ̀ àfa mi láti 1972 tí mo dá kọ́ ń ìrí ẹnìkan kókó gbà náà ọ̀sẹ̀ wa ọ̀sẹ̀ tó ọba wa nìyẹn ọmọ ẹ kó fún hátà lè o ní tí mo jogún lọ́wọ́ ẹ̀ ní ń ṣe lọ́wọ́ tẹ̀lé mi mo sì sanwó lé kéwú ìwọ àfa àtọ̀ wa ń ṣe wá àti ní tó nígbà náà àwọn kan gbowó àwọn kan dáná sí rí ilẹ̀ èyí tètè